àtúkù dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa jákèjádò ilẹ̀ àgbálá ayé ǹjẹ́ lórúkọ ọlọ́run la fi ń kí wa pé a káàbọ̀ sórí ètò àti lórí ìkànnì K-Links TV pàápàá jùlọ ètò tá a pè ní eré bọ́ọ̀lù lágbàlẹ̀ níbi tá a ti máa ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí pápá nínú àwọn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan a kí wa pé a kú dédé àkókò yìí adẹ̀kú ọlá Jímọ̀ tòní lágbára lọ́wọ́ ọlọ́run Jímọ̀ aláyọ̀ òun náà lọ́lọ́run ó ṣe fún wa á dẹ̀ nísinmi bákan náà eré bọ́ọ̀lù lágbàáyé lè tó tẹ̀ ń wò lórí ìkànnì ti Klinks TV lákòókò tá a wà yìí ẹ lè ṣalábàápàdé wa lórí ìkànnì ti ayélujára ìkànnì YouTube Klinks TV ẹ máa lọ síbẹ̀ ẹ mọ gbogbo àwọn ètò tó ń ti àkàtà iléeṣẹ́ wa jáde kódà àwọn nǹkan mẹ́rìírí ọ̀tọ̀ọ̀tọ̀ tá a tún ti fi sórí ìkànnì lọ́wọ́lọ́wọ́ báyìí fún àǹfààní ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹ̀yin ẹ darapọ̀ mọ́ wa lórí ti Klinks TV lórí YouTube kẹ́ like kẹ́ dẹ̀ subscribe síbẹ̀ ẹ máa rí gbogbo àwọn ìntàwí ẹ máa rí wò ń bẹ̀ bí àwọn bàbá àsọnà màá bẹ̀rẹ̀ láti inú kan ti àwáfù ìyẹn golden eaglet tó jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti múra sílẹ̀ láti lọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn tó máa wáyé nínú ìdíje ti wáfù láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ọdún orí wọn ń bẹ ní abẹ́ ọdún mẹ́tàdínlógún ìyẹn under seventeen tó sì jẹ́ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ mọ̀ pé West Africa Football Union nìtumọ̀ wáfù ìyẹn ni pé àwọn agbábọ́ọ̀lù tó wà ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ wọ́n kóra wọn jọ wọ́n sì ń gba àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ nínú jíje ti ilẹ̀ adúláwọ̀ tó máa wáyé ní kòpẹ́kòpẹ́ kódà ẹ̀ ń bá tún wá yànjọ nínú ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ yóò tún lọ́ mọ́ ṣojú ní orílẹ̀-èdè ti Peru ìyẹn báwọn àwògede ń gbé agodi niglet lọ́la déédé aago márùn-ún náà máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tako orílẹ̀-èdè ti Ghana ìyẹn Black Starlet lọ́la ẹni tí wàá ń ṣe olùkọ́ni wọn ìyẹn Ndukwangbade tí wàá fi wá lọ́kàn balẹ̀ wípé dídùn ìní ọ̀sọ̀ọ̀sọ̀ fún orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn nírọ̀lẹ́ tọ̀la káàmọ̀ wo bó ṣe máa ṣẹlẹ̀ bákan náà kí n ti ẹsẹ̀ kan kí n palẹ̀ sí ilẹ̀ Ìbàdàn Ìbàdàn nílé Olúyọ̀lé nùkọ 3SC di Olúyọ̀lé Warriors ìyẹn ikọ̀ ti Shooting Stars wọ́n á máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lópin ọ̀sẹ̀ tako ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà ní ìpele kejì lórí tábìlì Nigeria Professional Football League mo ń sọ nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Plateau United lópin ọ̀sẹ̀ ni ó máa lágbára o alárè ọjà gbà bẹ́ẹ̀ nǹkan lè ṣe bẹ́ẹ̀ kó tún padà gbé nǹkan àánú ní pápá àṣírí Lẹ́kan Sàlámì tó wà ní Adámàsìngbà nílẹ̀ Ìbàdàn ikọ̀ ti 3SC àti Plateau United ní kọ́lọ́njọ́ kó fún 3SC kó ràn wọ́n lọ́wọ́ tó ń tẹnu ẹ̀ nǹkan kan ọ̀fọ̀n gbọ́dọ̀ fìlú nágbà fún kọ́ọ̀tì three years tó bá ilé rí bẹ́ẹ̀ a jẹ́ pé èyí tá a padà ń rò ó padà fẹ́ ṣẹlẹ̀ nìyẹn kọ́lọ́njọ́ kó ikọ̀ 3SC lọ́wọ́ kọ́ mọ̀ padà lọ sí relegation ìyẹn ní sáà tá a wà yìí láti bẹ̀ mo ti wà lọ́dọ̀ ikọ̀ ti Super Eagles lánàá òde yìí ní pápá ìṣeré MKO Abiola tó wà ní ìlú Àbújá ìfẹsẹ̀wọnsẹ̀ ń bá láyà kó wà wọ́n fẹ̀ yẹlẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON qualifiers tó ń wáyé lọ́wọ́lọ́wọ́ káàkiri àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ ló ti ń wáyé kódà lánàá òde yìí kọ́ ti super eagles wọ́n tún ṣe bí ọkùnrin ti ń ṣe ní pápá ìṣeré tó wà nílùú àbújá lánàá nígbà tí wọ́n gbàlejò orílẹ̀-èdè ti sierra leone ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn fọná sójú torí wípé orílẹ̀-èdè sierra leone ló kọ́kọ́ rí àwọn èè láàrin ìṣẹ́jú méjìlá àkọ́kọ́ tí ìfigagbága bẹ̀rẹ̀ kó tó di wípé alex iwobi ó tó dá ọ̀kan padà kó tó di wípé victor osimhen kóhùn tó wà fọ̀bàlẹ̀ e tó fi fún orílẹ̀-èdè wa nàìjíríà ní àmì ayò méjì sí ẹyọ kan tá a fi borí orílẹ̀-èdè ti Sierra Leone lánàá bó tilẹ̀ jẹ́ wípé síwájú ìfigagbága yẹn ẹni tí ń ṣe olùkọ́ni fún kọtí Super Eagles mú sọ nípa Jose Poserio ó ti padà jẹ́ òye wa wípé àwọn ọgbà àtinúdá tóun ní tóun ó mọ lò nínú kọtí Super Eagles ó ní kódà ó ti òjò ti ń pagún bọ̀ ọjọ́ pẹ́ o tóun ti ń ṣe àkójọpọ̀ rẹ̀ bọ̀ pé tíṣẹ́ super eagles bá padà jámọ́ lọ́wọ́ àwọn gbà àtinúdá tí àwọn aláwọ̀ funfun máa ń lò nílùú òkèrè lòun mọ̀ lò tó fi jẹ́ wípé mùsèmùsè ikọ̀ ti super eagles yóò padà dà mùsèmùsè tán bá ń gbá bọ́ọ̀lù papọ̀ nínú àwọn ìdíje lọ́lọ́kan ọ̀jọ̀ kan ìyẹn bá ń làwò gédéńgbé nígbẹ̀yìngbẹ̀yìn ikọ̀ Super Eagles wọ́n borí pẹ̀lú àmì ayò méjì sí ẹ̀yọ kan lẹ́sìn tó sì jẹ́ iṣẹ́ ìríjú àkọ́kọ́ tí olùkọ́ni Jose Paseru tí ó mọ̀ ṣe gẹ́gẹ́ bí ikọ̀ sí Super Eagles ìyẹn tó ní ṣe pẹ̀lú ìdíje bẹ́ẹ̀ bá gbàgbé ó ti gbá ọlọ́rọ̀ sọ̀rẹ́ méjì ṣùgbọ́n ọlọ́rọ̀ sọ̀rẹ́ lásán nìyẹn tó ti gbá nílùú Amẹ́ríkà ìyẹn bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn ìyẹn bá òun lápá abẹ́ alátibẹ̀ náà ká máa tẹ̀síwájú lẹ́yìn ìfigagbága tó wáyé lánàá fún ikọ̀ Super Eagles ikọ̀ Super Eagles yóò tún máa gbá ìfìdíje kan o ìyẹn ìtẹ̀síwájú ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON qualifiers ọ̀hún tó bá di ọjọ́ Monday wọ́n lọ lu ìlú ọ̀hún láti fi gbá bọ̀ lọ́jọ́ ajé Monday èyí Super Eagles àti Sao Tome Principe yóò máa láǹfààní láti kojú ara wọn pápá àṣeré tó wà lórílẹ̀‐èdè Morocco yóò gba òbítíbitì èrò torí wípé ààyè ti sílẹ̀ fún àwọn olólùfẹ́ nílẹ̀ yìí àti lókè òkun láti wá wo ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ ti Super Eagles yàtọ̀ sí tànà tó wáyé tó jẹ́ wípé aláìsí èrò kankan lórí pápá ìyẹn behind closed door ènìyàn ó wáyé ó dẹ̀ ti tán síbẹ̀ nu alápá àbẹ̀yẹn láti ibẹ̀ mo ti wà nínú àjọ LMC àjọ LMC yẹn League Management Complaint tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà bẹ́ẹ̀ bá gbàgbé nínú nǹkan ti Super Eagles pàápàá jùlọ nínú líìgì àgbọ̀jẹ̀ lórílẹ̀-èdè wa Nigeria Professional Football League mo sọ fún wa àwọn ìtàkpóró gan tó ń lọ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan pàápàá jùlọ bó ṣe jẹ́ wípé níṣe ni àwọn olólùfẹ́ ni wọ́n ṣinú bí ní pápá àṣeré Lẹ́kan Sàlámì ìyẹn tó wà director lọ́yọ̀ state ìyẹn Honourable Gbẹ̀ngà adéwùsì tí wọ́n fọwọ́ bá lẹ́yìn ìgbà náà wọ́n tún padà fi ìyà jẹ ẹni tí ń ṣe akọ̀ròyìn kan láti ìlú èkó yóò tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ó ti padà sarajọ ó ti di ẹ̀sùn tó sì ti di ọ̀ràn mọ́ ikọ̀ shooting stars lọ́wọ́ ṣe wá rí lára àwọn ìjìyà tí àjọ LMC tó gbé jáde fún kọ̀ ti shooting stars ó ní wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wa mẹ́ta tó kù tán máa gbá nílẹ̀ ìbàdàn kò ní sí olólùfẹ́ kankan lórí pápá èyí ò ẹ ṣe lé ní ṣùgbọ́n nírọ̀lẹ́ àná ní yàjó yàjó àjọ LMC wọ́n tún gbé ìjìyà tuntun tuntun jáde tó kan ẹni tí ń ṣe media officer ikọ̀ ti shooting stars ìyẹn ọ̀gbẹ́ni Tósìn ọmọjọlà wọ́n ní Tósìn ọmọjọlà fún odidi ọdún kan gbáko eégún rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹ́yọ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn òtá bá sọ̀rọ̀ nínú Nigeria Professional Football League lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn gẹ́gẹ́ bí àjọ tó mójútó líìgì lórílẹ̀‐èdè wa ṣe gbé ìjìyà ọ̀hún jáde lánàá ṣẹ̀wárí gbogbo àwọn alákòóso àti àwọn igun tó ní ṣe pẹ̀lú media officer káàkiri lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ti wá ń dìrẹ́bẹ̀ fún àjọ LMC láti forí jìn ọ̀gbẹ́ni Tósìn Ọmọjọlá tí í ṣe media officer fún ìkọ̀tì 3SC di Olúyọ̀lé Warriors torí wípé Yorùbá bò wọ́n lọ́mọ́ọ́sẹ̀ wọ́n torí ẹ̀ bọ́gbó bí wọ́n bá ń wá ńkọ́ èyàn bá ń lòwe tí àwọn tó ní ṣe pẹ̀lú àkójọpọ̀ ẹgbẹ́ media officers torílẹ̀-èdè wa nàìjíríà náà fi ń dìrẹ̀ bẹ́ẹ̀ fún ọ̀gbẹ́ni Tósìn ọmọjọlá láti ọ̀dọ̀ àjọ LMC pé ká má fi adúrú ìyà tó tó báwọn ká má fi jẹ ọ̀gbẹ́ni ọ̀hún ìyẹn báwọn lápá abẹ̀yẹn ó yá tó ń tẹnu ẹ̀ mo ti wà nínú ìdíje ti ITO Cup Ọ̀yọ́ State ITO Cup ó ń wáyé lásìkò tá a wà wọ́n ti wà ní ìdíje ìpele ti semi final yẹn ìpele tó kángun sí àṣekágbá torí wípé ní ìjẹta ikọ̀ ti Saki United òun àti the Pride láti ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n kojú ara wọn Saki ló padà gbégbá orókè pẹ̀lú àmì ayò méje sí mẹ́fà ìyẹn tó fi jẹ́ pé penalty shootout òun ni wọ́n fi yanjú ẹ̀ torí àmì ayò òdòdó òun ni wọ́n gbá nínú àádọ́rùn-ún ìṣẹ́jú gangan ìyẹn ninety minutes penalty òun ni wọ́n padà fi yanjú ẹ̀ tí ikọ̀ ti Ṣakí United tán fi padà gbégbá òrókè bákan náà ikọ̀ 3SC di Olúyọ̀lé Warriors àwọn náà wà ń bẹ̀ o wọ́n padà fìyà jẹ ikọ̀ ti Cornerstone FC àmì ayò méjì sódo òun làwọn náà fi yan yọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ti wà ní ìpele ti semi final ìyẹn nínú ìdíje ti ITO Cup tá à ń gbá nílẹ̀ Ìbàdàn bí ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà pápápá ẹ̀jẹ̀ máa ṣe torí pé àràkókò àrímúsolókun ẹ jẹ́ kí n máa lọ sí ilé òkèrè díẹ̀díẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti wà nínú ikọ̀ ikọ̀ ti PSG ẹni tí mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ o ní olùkọ́ni nígbà kan rí fún ikọ̀ ti Real Madrid ìyẹn Zinedine Zidane Zinedine Zidane lákòókò tá a wà yìí ó dàbí ẹni pé ọ̀rọ̀ ti fẹ́ máa fi ojú hàn ẹ̀kọ́ ti fẹ́ máa fojú múmu hàn nu wípé Zinedine Zidane ni ó padà gbaṣẹ́ ikọ̀ ti PSG torí lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí Zinedine Zidane ti mú ìrìn àjò pọ̀n sí orílẹ̀-èdè Qatar níbi tí ó ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ikọ̀ ti Paris Saint-Germain lórílẹ̀‐èdè ti France bẹ́ẹ̀ bá sì gbàgbé ọmọ bíbí orílẹ̀‐èdè France òní Zinedine Zidane ní ṣe bó tiẹ̀ jẹ́ wípé inú ikọ̀ ti Real Madrid ló ti ṣiṣẹ́ gbẹ̀yìn àti ikọ̀ Juventus gẹ́gẹ́ bí olùkọ́ni tó sì tún jẹ́ agbábọ́ọ̀lù fún wọn nígbà kan rí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ìròyìn tá a tún gbọ́ ni pé ẹni tí ń ṣe ààrẹ fún orílẹ̀-èdè ti France ìhà ó ti padà dá sí i tó sì jẹ́ pé wọ́n fẹ́ kí olùkọ́ni ìyẹn Zinedine Zidane kó padà wá sí orílẹ̀-èdè France kó wá tukọ̀ ikọ̀ ti PSG lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeé ṣe kó jẹ́ pé Zidane ní ó padà gba iṣẹ́ ikọ̀ ti PSG ó yá mo ti wà nínú nǹkan ti Liverpool ah, Mohamed Salah ògbóǹtarìgì agbáwájú fún nǹkan ti Liverpool tó tún gbá bọ́ọ̀lù àyẹn fún orílẹ̀-èdè ti Egypt ah, lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mú gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó dáa jù nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn best player of the year nínú EPL ní sáà tó kọjá torí wípé lọ́wọ́lọ́wọ́ àwọn onáà ló gba agbábọ́ọ̀lù tó mi àwọn jù nínú líìgì ọ̀hún òun pẹ̀lú ah, Yumin Son láti inú kọ̀tì Tottenham Hotspur àwọn méjèèjì ni wọ́n gba ah, best goal scorer ṣùgbọ́n best player of the year uh, ah, Mohammed Salah ò ní wọ́n fún kódà ẹni tí ń ṣe Sam Kelly ìyẹn agbábọ́ọ̀lù lóbìnrin nínú ikọ̀ ti Chelsea òun lòun náà gba ti abala tàwọn obìnrin ìyẹn best player of the year tó jẹ́ ti àwọn obìnrin ṣẹ̀wárí agbábọ́ọ̀lù kan láti inú nǹkan ti Manchester, United, Manchester City ìyẹn Phil Foden òun ni wọ́n fún ní young player of the year young player of the year Phil Foden òun ni wọ́n fún lẹ́yìn lápá abẹ yẹn aláàránṣẹ́ kórìíre sí ikọ̀ ti Liverpool àti Mohamed Salah fún àṣeyọrí ọ̀hún bákan náà mo ti wà nínú kan Man City Raheem Sterling Raheem Sterling lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti fẹ́ wọ̀pọ̀ láàrin Raheem Sterling àti ikọ̀ ti Chelsea torí wípé ikọ̀ Chelsea wọ́n ti ń gbìyànjú láti rí i pé Raheem Sterling ó darapọ̀ mọ́ ikọ̀ ti Chelsea lákòókò tàwáì kódà àdéhùn tá a gbọ́ pé ó padà àjẹyọ láìpẹ́ yìí ni wípé Ramsdale ti padà kọ́ bọ̀wé àdéhùn a fún kọ́ ti Chelsea torí wípé iye tí ó mọ̀ gbà lọ́wọ́ Chelsea wọ́n ti jọ sọ̀yún wọ́n ti sọ́kúnná ṣùgbọ́n in tó kù báyìí ni pé Man City kí wọ́n gbowó lọ́wọ́ ikọ̀ ti Chelsea nìkan ní tó kù ti Ramsdale àti ikọ̀ Chelsea tí wọ́n ń dúró rè tó fi jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé Ramsdale yóò padà darapọ̀ mọ́ ikọ̀ ti Chelsea lọ́wọ́lọ́wọ́ báyìí àlọ́kọ́ ni pé màá lọ lápá abẹ yẹn agbábọ́ọ̀lù kan bẹ nínú kan Levante UD ìyẹn lórílẹ̀‐èdè ti Spain nínú Spanish La Liga agbábọ́ọ̀lù yìí ó dán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò orúkọ rẹ̀ ń jẹ́ Jose Luis Garcia Pepelu agbábọ́ọ̀lù yìí ó kan ọ́bọ̀wé àdéhùn ọdún mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ wípé àfẹ́ gbọ́rú ẹ̀ rí nínú ìtàn agbábọ́ọ̀lù ìyẹn Jose Luis Garcia Pepelu agbábọ́ọ̀lù látinú ikọ̀ ti Levante ní lórílẹ̀‐èdè ti Spain arákùnrin lọ́sàn-án òní ó tọwọ́ bọ̀wé àdéhùn àfún ikọ̀ ti Levante pẹ̀lú ìwé àdéhùn ọdún mẹ́wàá gbáko tó yẹ pé ni ó fi máa ṣiṣẹ́ nínú ikọ̀ ti Levante nínú ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kò tí ì sí agbábọ́ọ̀lù kankan tó ti kẹwọ́ bọ̀ wí àdéhùn tó gùn tó báyìí rí nínú ìtàn agbábọ́ọ̀lù ìtọ́pọ̀ jùlọ ó ní ọdún márùn gẹ́gẹ́ bí a ti mọ̀ ọdún márùn ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin yìí ó ti fìtàn balẹ̀ ìta ti ẹ̀gbọ́n ń parẹ̀ ni pé ó ti jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ Levante láti bí àgbà tó ti wà ní ọ̀dọ́ agbábọ́ọ̀lù inú ikọ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìríjú ẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ṣùgbọ́n bí mo ti ń bá wa sọ̀rọ̀ yìí ekọ́ levante wọ́n ti wà nínú omi tó gbé wọn padà lọ sẹ́yìn ìyẹn pé wọ́n ti wọ́n ti relegate ní sáà tàwà tó jẹ́ pé nínú ìdíje ti La Liga abala kejì ni wọ́n ti máa gbá bọ́ọ̀lù ìyẹn ní sáà tí ń bọ̀ ṣùgbọ́n ọkùnrin ó fi àtìlẹ́yìn rẹ̀ àti ìfẹ́ tó ní sí ikọ̀ levante ó fi hàn sí wọn o tó sì kọ́wọ́ bọ̀ wí àdéhùn tó jẹ́ pé ọdún mẹ́wàá gbáko orí ó fi máa gbá bọ́ọ̀lù tó jẹ́ pé kò sí ẹgbẹ́ gbá bọ́ọ̀lù tí ó lè rà kúrò nínú kọtì Levante kódà yóò ti lé ní ọmọ ọdún méjìlélọ́gbọ̀n kó tó kúrò nínú kọtì Levante ìyẹn ni pé twenty thirty two ni yóò tó kúrò nínú kọtì Levante ìyẹn bá ń lábalábẹ̀ yẹn alátibẹ̀ mo ti wà nínú ìdíje ti tennis ìdíje bọ́ọ̀lù aláfigigbá lórí kékeré ìyẹn tennis lọ́wọ́lọ́wọ́ báyìí Wimbledon ìyẹn ife ẹ̀yẹ tó máa ń gbá nílẹ̀ Gẹ̀ẹ́sì tó ní ṣe pẹ̀lú tennis ó máa wáyé ní kò pẹ́ kò pẹ́ ife ẹ̀yẹ Wimbledon Open ó máa wáyé o orílẹ̀-èdè England ló ti máa ń wáyé àlọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ orílẹ̀-èdè ti England wọ́n níṣẹ́ rí àwọn agbábọ́ọ̀lù àyẹn tó jẹ́ tennis player láti orílẹ̀-èdè Russia àti Belarus wọ́n láwọn ò fẹ́ rí wọn lórílẹ̀-èdè ti England látàrí àjàkú akátá ogun tó ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè ti Russia àti ti Ukraine ní orílẹ̀-èdè ti England náà sọ pé àwọn ò fẹ́ kí agbábọ́ọ̀lù kankan láti orílẹ̀-èdè Russia kó wá sí orílẹ̀-èdè England látàrí pé àwọn kojú oro sí ìwà tí orílẹ̀-èdè Russia tó ń wù sí orílẹ̀-èdè ti Ukraine lákòókò tàwáì tó ń tẹnu ẹ̀ àjọ tó wá ṣe kò kárí àtẹnísì lágbàáyé yẹn World Tennis Association wọ́n ní àwọn ò ní mú àwọn agbábọ́ọ̀lù kankan tó bá gbá ìdíje Wimbledon àwọn ò ní kó fìdí rẹmi yóò sì gbowó ẹ ń bá wá gba ife ẹ̀yẹ yìí gangan lábala ọkùnrin àti tóbìnrin owó tó tó two million pounds ńlẹ́ nìkọ̀ọ̀kan òun ni ọmọ mú lọlé tó sì jẹ́ pé owó èlò tóbi jù bàbá ń sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé agbábọ́ọ̀lù tó ń gbá tẹ́nísì gẹ́gẹ́ bí owó tí wọ́n mọ̀ gbà nínú ìdíje ẹyọ kan ṣoṣo ẹ láti bẹ̀yẹn kí máa tọ́ sọ́wọ́ wájú díẹ̀díẹ̀ torí àkókò ó ti kó mi dáadáa nínú kan three lion ẹni tí ń ṣe olùkọ́ni forty three lion yẹn Gareth Southgate lákòókò tàwa yìí Gareth Southgate ó ti jẹ́ kó yé wa o ó ní òun ò ní lo ẹni tí ń ṣe agbáwájú fún nǹkan ti orílẹ̀-èdè ti England ìyẹn Harry Kane nínú ìdíje tí wọ́n máa gbá ìyẹn lọ́la òde ṣùgbọ́n ẹni tí ń ṣe Tammy Abraham agbáwájú nínú nǹkan ti Italy nínú nǹkan ti AS Roma lórílẹ̀-èdè Italy ń lòun ó lò torí wípé ara ń fẹ́ sinmi ìyẹn Gareth Southgate olùkọ́ni fúnkọ̀ ti Three Lions lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀ mo ti wà nínú kọ́ ti Arsenal ògbóǹtarìgì adé aríngbògbòmù fúnkọ̀ Arsenal tó tún jẹ́ ọmọ bíbí orílẹ̀‐èdè Ghana mo sọ nípa Thomas Partey Partey after Partey gẹ́gẹ́ bí àwọn èèyàn ti máa ń pè é agbábọ́ọ̀lù yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti padà jí ó yé gbogbo àgbáláyé wípé òun ti di ẹlẹ́sìn mùsùlùmí o torí pé lákòókò tá a wà Thomas Partey nínú ikọ̀ Arsenal ló ti ń gbá bọ́ọ̀lù nílẹ̀ gẹ̀ẹ́sì bákan náà ọmọ bíbí orílẹ̀-èdè Ghana ni ṣùgbọ́n lọ́wọ́ yìí ó lóun ti juwá sí ẹ̀sìn kìrìsìtẹ́nì tó sì jẹ́ pé òun ti mú tẹ̀síwíyù òun àti àgé àlùwà láhùn láti máa tẹ̀lé ànábì Muhammad ìyẹn nínú ẹ̀sìn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí orúkọ wo òun wá ní Thomas Partey ló ń jẹ́ Thomas Pate ti wá ya orúkọ rẹ̀ ó ti sọ di Yakubu Thomas Pate bẹ́ẹ̀ bá ti fẹ́ pe Thomas Pate nísìn ẹ máa rántí kẹ́ ẹ máa fi Yakubu kẹ́ ẹ máa fi kún lẹ́yìn torí wípé ọ̀rọ̀ yóò ṣàdédé rí bẹ́ẹ̀ ó nítorí ìyàwó òun tóun fẹ́ tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè ti Morocco tó sì jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ìfẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò ni òun náà ló sì padà fa arákùnrin ìyẹn Thomas Pate wọnú ẹ̀sìn mùsùlùmí tó jẹ́ pé lákòókò tá a Thomas Pate ó ti di Yakubu Thomas Partey bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ kó yé àwọn oníròyìn pé orúkọ ọ̀hún Thomas ti ń bẹ lẹ́yìn aṣọ ọ̀hún ó ní kò ní yí padà o torí nítorí bá ti mọ̀yànmọ̀ iná wọn mọ̀ mọ̀yànmọ̀ àmọ́ tá a bá sọ nípa torúkọ òun ti di Yakubu yẹn nínú ẹ̀sìn ti Islam gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn àlàáfíà ìyẹn bá ń lápá ti wà lápá bí. Gabriel Jesus látinú kọ́tí Manchester City ó ti ń mórí lé inú ikọ̀ Arsenal o bó ti jẹ́ wípé ikọ̀ Real Madrid àwọn náà ti gbórí jáde wípé àwọn fẹ́ gba agbábọ́ọ̀lù yẹn Gabriel Jesus kúrò lọ́wọ́ ikọ̀ ti Manchester City ṣùgbọ́n ikọ̀ Arsenal ló ń léwájú tó sì jẹ́ pé àwọn ẹni odù wọn ló ń kún lákòókò tá a wà láti gbé Gabriel Jesus owó tó tó forty three million pounds ó ní ikọ̀ ti ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ ikọ̀ Arsenal láti gbé agbábọ́ọ̀lù ìyún tá à ń sọ nípa rẹ̀ láti ibẹ̀ yẹn mo wà nínú ikọ̀ Manchester United anemanja matic arúgbó ọjọ́ nínú ikọ̀ ti Manchester United yóò kú o lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ó sì sì ń orílẹ̀-èdè Italy nínú ikọ̀ ti AS Roma padà sínú ọkọ̀ tí àwòṣe mòríò tó ń kó sòdí ìyẹn lórílẹ̀‐èdè ti Italy ní lọ́wọ́lọ́wọ́ báyìí òun sì ni èyún ló ti ń ṣẹlẹ̀ bákan náà ẹ jẹ́ kí n fẹ́ lẹ́yìn kí máa fi kálẹ̀ torí ọjọ́ ti lọ dáadáa ni ikọ̀ Chelsea àti Tamilam wọ́n dàbí ẹni pé ọ̀fọ́n ti padà ń fìlú nagbá lórí ẹni tí ń ṣe atamọ́tàṣe wọn ìyẹn Romelu Lukaku tó jẹ́ wípé Lukaku ikọ̀ ti Chelsea wọ́n ti fẹ́ fi lọ́sìn jáde ìyẹn kó lọ sí on loan nínú ikọ̀ ti Inter Milan ṣùgbọ́n owó tó tó twenty million pounds ló ń fi oníkọ̀ Chelsea fẹ́ gbà tí ń tà sí ní ibo làwọn sì rí owó burúkú báwọn lákòókò tí ọ̀dọ́ owó awolókun ti ń bá wọn jà ní eh, inú líìgì àwọn lákòókò yìí làwọn tún wáá san twenty million fún ló ń fi ikọ̀ fún ikọ̀ Chelsea lórí Romelu Lukaku èyí ló sì jẹ́ kí Romelu Lukaku kó sì tún wà nínú kọ́sí Chelsea lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n olùkọ́ ni wọ́n Thomas Tuchel sì ní ti ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ olóòtú àgbà Káyọ̀dé Ọlọ́run dáre àwọn ìgbìmọ̀ aláṣẹ àtàwọn tó wà nílé agbára tá a jọ ṣe ṣẹ́gun adépọ̀jù lórúkọ mi ẹ má gbàgbé ẹ lè lọ sórí àtẹ ti youtube kẹtẹ klinks tv síbẹ̀ kẹ ẹ máa wò ó kẹdẹ subscribe bákan náà àwọn ètò tó bá tún ti iléeṣẹ́ wa jáde ẹ sùn máa rí wò gbangba làṣántá ni tó ń tẹnu ẹ ẹ lọ sórí facebook náà klinks tv ńlẹ́ ti máa rí wa wò ń bẹ̀ títí dìgbà mìíràn tátùn máa jọ wá sí orí ìmúhùnmáwòrán yìí mo kí wa pé kẹ́ ẹ ní òpin ọ̀sẹ̀ rẹ̀ tó dára o ó dàbọ̀. Stevie, the leading experience.